mo fẹ́ rí ọ fọ́rọ̀ tó ṣe pàtàkì ni o tó ṣe pàtàkì sí gbèsè ayé rẹ ọ̀rọ̀ rẹ mo fẹ́ rí ọ fún o. what's that. what's that kí ni jẹ́ what's that. kí ni yẹn. tí mo fẹ́ ṣàṣàlàyé fún ọ ni pé ó dà pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí egun ń lé ọ kiri ẹ jọ ọkọ báwo lẹ ṣe mọ̀ yẹn. kódà gan ìgbà mi tún lè mọ lọ lálẹ́ bí kéegun tó jọ sí ọ kó kàn fò lọ́sọ̀ gíga. ah kọ́tẹ́ sọ yìí i swear to god almighty lẹ́nu ọjọ́ mẹ́ta yìí i don't sleep well anymore. o ṣàdé nfarọ̀ ọ̀run àbó ṣàdé nfẹ̀ eégún. n kò ẹjọ́ ẹ má bínú o báwo lẹ ṣe mọ̀ gangan náà. kí ló ń ṣe o kò sí ní tó wà nínú àròmọdìẹ táwọn di òkè mọ àfi tá a bá fẹ́ mọ̀ làwọn ò ní mọ̀ àwa jẹ lójú oúnjẹ fúnra wa kí lèmi ò fẹ́ mọ̀ kí lèmi ò ní mọ̀ àfi tí ìbá fẹ́ mọ̀ nù ẹ̀. wọn fọ́ sí ẹ sí o èyí tó ṣe pàtàkì ni pé àìjẹ́ tó jẹ́ fárọ̀ ọ̀run kò yẹ kó o mú sẹ lójú ayé báyìí o tó wá rẹ ti ń bẹ́nu ẹ̀ kú tó ń jẹ́ jíìnì ó gbádùn mi èèyàn ti ń bẹ́nu ẹ̀ kú eegun gangan ó rí iwájú rẹ yìí o. mi ò understand nǹkan tó ń sọ please come again. kọ́. repeat what you said now. Hmm, sọ nǹkan tó tún sọ yẹn mi ò kò yé mi ni. olómi lẹ ti ń bẹ́nu ẹ̀ kú. ọgbọ̀n ah! mi àbí ìgbẹ́gun lójú rẹ. Jesus ah! so you are the one. Mm like fact bẹ́ẹ̀ tẹ̀lé bold any boldness to just confront me yourself lọ́dẹ. lọ́wọ́ kan lọ́gán. hello officer smart ẹni tó wà nù masquerade yẹn gangan ó wà níwájú mi báyìí tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ the funnest part of it ń pé ara lè wá gan lẹ́ni yẹn yes sir.